body. Wọ́n kill a la fẹ́ me, only body. orí pọ̀ níbẹ̀. They wan make me for hour tó ń lọ síbẹ̀síbẹ̀. If you get money, you go bo, make you see evidence. So you dey see convo, we move like a president. I my way all Adémáwélé ọlọ́ba, mo far away. If you wanna hate, my advice, make you stay far away. I don't take from the game, mo ti pẹ́ bí ìjọba Mugabe. Ibi ìṣẹ̀ṣẹ̀ dé wá fún ìbàdàn pẹ̀lú bí ìtàbá dé. Tàmí ìyá kan ò gbé táwọn ìyá kan bá ń sọ. Ojú mi ló ṣe ọmọ tó bá ṣe kí ló máa ṣe. Bọ̀wọ̀ fáwọn.

Money, water, jump back, got it, but we no give up. Ah, when it comes to music, you gonna know. Ẹni ẹ kan òkè, táwọn ìyá kan bá sọ. Ojú mi ló ṣe, ọmọ tó bá ṣe ké ló máa ṣe. Bọ̀wọ̀ fáwọn wájú, káwọn mi lẹ́yìn lè bọ̀. Lo ẹ̀tẹ̀ ń dẹ́rọ̀, wọ́n dó sí ẹ̀. Ẹni ẹ Mfano macho yuka mbele ile